mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà adẹ́rìn-pòṣónú Warri Pikin ló ti ń dá ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ayélujára lóhùn ẹni tó sọ wípé Warri Pikin kò ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ kò san nǹkan owó orí rẹ̀ èyí ló mú kí ìlú mọ̀ọ́ká òun lo àkókò ayélujára rẹ̀ láti wá ṣe àfihàn gbogbo àwọn àwòrán lọ́kùnjọ̀kan eléyìí tó yà lásìkò ìgbéyàwó mọ̀mí mọ́ tí tó fi dórí ìdáná àti ìgbéyàwó alárédè tó ń ti ìsìn ìgbéyàwó wọn ní ilé ìjọsìn ó wáá sọ wípé eléyìí lásán ti tó fún ẹnikẹ́ni tó bá ń béèrè wípé wọn kò san nǹkan orí òun bẹ́ẹ̀ ni òun kò ṣe ìgbéyàwó ó lóun kankan ṣoṣo tó yàtọ̀ nínú eléyìí kò ju wípé àwọn kò lówó bẹ́ẹ̀ ni òun kò rí ọwọ́ orí lásìkò tí òun ṣe ìgbéyàwó ní ọdún náà lọ́hùn-ún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré Déyẹmí Ọ̀kánláwọ̀n ló ti bu ẹnu àtẹ́ lu ìwà àbùkù àti ìwà burúkú kan tí ẹni tó ha ọkọ rẹ̀ lójú pópó hù sí ó sọ sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọkùnrin yìí a ọkọ̀ òun lójú pópó kí àwọn sì kúrò lójú pópó ọ̀hún láti lè wá ọ̀nà bí àwọn yóò ṣe ṣe àtúnṣe sí i onígbàrà tí ọkùnrin yìí yí bírí sí apá kejì ló bẹ̀rẹ̀ sí ní pariwo olè olè lé òun àti ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì òun lórí léyìí tó sì ṣe okùnfà bí àwọn ọmọ gànfẹ́ ti tú síta láti wá na olùrànlọ́wọ́ pàtàkì òun léyìí tó sì jẹ́ wípé ó jẹ́ ohun tó bí òun nínú púpọ̀ tó sì ń rọ àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n mú ìwà ọmọlúàbí ní pàtàkì ìwọ ló ṣẹ̀m ní ìwọ ló tún pariwo lè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọni ẹ̀mí ni àdùkẹ́ gold ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ bẹ olódùmarè láti ra ọkọ̀ bọ́ọ̀sì akérò tí yóò fi máa ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ fún òun. àdùkẹ́ gold ló lo ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti ṣe àfihàn bọ́ọ̀sì funfun kan eléyìí tó sì kọ iye rẹ̀ tí ó jẹ́ mílíọ̀nù mẹ́jọ àti àbọ̀ tí í ṣe mílíọ̀nù mẹ́jọ àti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wípé òun ni wọ́n fẹ́ ta ọkọ̀ náà nífẹ̀ẹ́ láti ra ọkọ̀ yìí iye tí wọ́n fẹ́ tà òun lòun ti sọ yìí bàbá sì rí ẹnikẹ́ni tó fẹ́ ra ọkọ̀ yìí fún òun òun kò sá o nítorí wípé ó kéré nínú tí olódùmarè lè ṣe ní ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára bẹ̀rẹ̀ sí ni sọ fún wípé àmì yóò ṣe é ṣe bẹ́ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà akọrin ẹ̀mí ni Sami Okposo òní ó ti jáde láyé ní ẹni ọdún mọ́kànlé ní àádọ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ olúwa tó ń ti àwọn olórin ẹ̀mí gbogbo ni wọ́n ti ń fi àwòrán àti iṣẹ́ baba yìí sórí ìtàkùn ayélujára wọn láti kí Sammy Okoso wípé ó dìgbà ó ṣe ìròyìn sọ wípé a ti tó ìgbà díẹ̀ sẹ́yìn tí arákùnrin yìí ti ń lọ sí ilé ìwòsàn láti lọ́ọ́ máa gba ìtọ́jú lórí àìsàn kan tí wọn kò sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n àìsàn ọ̀hún ni wọ́n sọ wípé ó ru gágá lára bàbá yìí tí ó sì gbẹ̀mí rẹ̀ lójijì Sammy Okoso òun fi ìyàwó Ozioma àti àwọn ọmọ sílẹ̀ sí ayé lọ ní ẹni ọdún mọ́kànlé ní àádọ́ta kí Olódùmarè kó tẹ̀ sí àwọn afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òjíṣẹ́ olúwa àti olùdáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ fúnkẹ́ adéjùmọ̀ òun ló ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn wípé láti jìnnà sí ẹnikẹ́ni tí kò bá lè gba ẹ̀bi rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bi tó sì máa ń ka gbogbo àṣìṣe tí ó bá ṣe lé ẹni tí ó bá wà nítòsí rẹ̀ lórí ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó jẹ́ ohun tó burú púpọ̀ kí ènìyàn má lè gba ẹ̀bi rẹ̀ lẹ́bi láti má mú àṣìṣe rẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe ṣùgbọ́n kó máa dá ẹ̀bi rẹ̀ lé ẹlòmíràn lórí ó gba àwọn ènìyàn nímọ̀ràn yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ jìnnà sírú ẹni bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ kú ewu ọmọ ẹ kú oríire ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn olórin ẹ̀mí tí ń lo ìtàkùn ayélujára wọn láti máa kí olórin ẹ̀mí Mosúnmọ́lá Pearl kú ewu ọmọ eléyìí tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ta lọ́rẹ̀ kó tó di wípé arábìnrin ọ̀hún fi àwòrán tàbí ohunkóhun sórí ìtàkùn ayélujára lo ìtàkùn ayélujára wọn láti máa kí àmọ́ di àsìkò tí tẹlifíṣàn Orísun kó ìròyìn yìí jọ ni a dúró láti rí ìgbà tí òun pẹ̀lú yóò wá sórí ìtàkùn ayélujára náà láti kéde ọmọ ọ̀hún ṣùgbọ́n nígbà tó ṣe díẹ̀ ó ní Mosúnmọ́lá pe ẹ̀ pẹ̀lú lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ìgbà tó ń bẹ nínú oyún sórí ìtàkùn ayélujára tó sì kéde fúnra rẹ̀ wípé Olódùmarè ti fi ọmọkùnrin làǹtìlàǹtì ta òun àti ọkọ rẹ̀ lọ́rẹ lẹ́yìn tó sì sọ wípé ògo ló yẹ sí Olódùmarè Mosúnmọ́lá pẹ̀l ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìyá ò ògo òun ló ti padà wá bí ògo ọ̀hún tó sì kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọmọkùnrin ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin tọkọtaya Pico ìyẹn Kẹ́sìrò Pẹ̀lúmi àti ọkọ rẹ̀ òun ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n farahàn àti àwọn ènìyàn tí wọ́n gbárùkù tì wọ́n lásìkò ìgbéyàwó wọn eléyìí tí wọ́n ṣe ní kò pẹ́ kò pẹ́ yìí Pico àti ọkọ rẹ̀ ni wọ́n wá sórí ìtàkùn ayélujára Instagram wọn láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn wípé ẹ ṣé gan gan-an ni ẹ kú àdúrótì ẹ wò díẹ̀ nínú fọ́nrán wọn like to appreciate every one of you that turned up for our wedding. We love you guys. Thanks so much. Thank you so much. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, gbajúgbajà olórin ẹ̀mí Abel ọmọ Dòsùnmú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mega 99 ló ti ń ṣe ìrántí bàbá rẹ̀ wípé ó ti pé ọdún mẹ́rìnlélọ́gbọ̀n tí bàbá òun ti fi àwọn sílẹ̀ sí ayé lọ tó sì ti kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Ó wá sọ wípé òun kò ní gbàgbé gbogbo ẹ̀kọ́ àti ìmọ̀ tí bàbá náà ti fi sílẹ̀ fún fún òun kó tó di wípé ó jáde láyé wípé láéláé lòun yóò máa rántí bàbá yìí Mega99 ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán àtijọ́ kan eléyìí ti ṣe ti bàbá rẹ̀ sórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú àṣẹ̀yìndè ó parí rẹ̀ wípé òun nífẹ̀ẹ́ rẹ o bàbá Mega99 bàbá ilégbèdé bàbá kánsẹ́lọ̀ bàbá bázà òun nífẹ̀ẹ́ rẹ títí di ọjọ́ àjíǹde tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé kí olódùmarè kó tẹ bàbá náà sí afẹ́fẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn ìtàkùn ayélujára àti ẹni tó tún jẹ́ olùkópa pàtàkì nínú Big Brother Naija eléyìí tí ó kọjá pẹ̀rẹ̀ Ebi òun ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ tó sọ wípé orí pẹpẹ òun ni òun yóò padà parí iṣẹ́ ìránṣẹ́ òun sí gẹ́gẹ́ bí ajíyìn rere nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ah ah èyí ló sọ lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ wípé lásìkò yẹsì lè àwọn ènìyàn pé ẹ yí padà nítorí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Mercy Eke eléyìí tóun pẹ̀lú jẹ́ ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija ló ti sọ wípé òun ti rí o ó sì ti ràn kedere wípé olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ Labour Party ìyẹn Peter Obi ni yóò jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún 2023 eléyìí tí ó dé tán yìí Mercy Eke ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé àlá tí òun